أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أي èyí ní صلاة ní في àdá sí في lọ tí ọlọ́run bá ń sọ fún wa ń lè pé ọlọ́run kò sọ alúgbàgbọ́ òdodo ní ìkẹ́ ọlọ́run bá tó lé lórí ọlọ́run bá fúnra ara rẹ̀ fún náà wà létí pé òun kẹwàá gbogbo nǹkan gbogbo tóbi lórí kódà ní òtọ́ àràfẹ́ kan náà àná ẹ̀yìn ìlú tó bá lárò jinlẹ̀ èyí mọ̀ ọmọ ọlọ́run látara ilé ń sìn agbọ́ yé pé ọlọ́run kẹ́ tó nígbà tí a nígbàgbọ́ kí làwọn àgbàgbà ń pa pé afẹ́nu ẹran tí ìgbẹ́ sí lòdìkúrò ní mọ́tà lọ bẹ́ẹ̀ ọ̀bá mọ́ lọ́wọ́ tó bá wọ rẹ̀ ọ̀bá ìlú nígbà tá a bá káyà ìtàn yóò pé à ní mọ́ ọlọ́run dà lọ́dọ̀ tó bẹ́ẹ̀ wọ̀lá ọlọ́run fi kẹ́ ọ ọlọ́run kẹ́ ọ pàápàá jùlọ gbólóhùn tó ọlọ́run fi bẹ̀rẹ̀ yá ayọ́ ọ̀lẹ́dí nà àmọ́nù bí ọ̀bá ní nígbà tí òsì ní máa ní ìwọ ọlọ́run kẹwọ ọlọ́run kẹ ọlọ́nà mi o ọ̀kan ti bẹ̀rẹ̀ ọlọ́run mi o tí ọ̀bá ní máa ní ìṣẹ́ ajẹ́ pé mọ́nì lọ́ọ̀ sí ìdíkẹ́ ọlọ́run kẹ ọlọ́nà mi ní pàtàyé yá ayọ́ lè dín náà àmọ́ kúrò ní ìmọ̀tàbọ̀ ẹ̀rọ sì kẹ ọlọ́run èyí tó tẹ̀lé yín lórí ọlọ́run wá sọ pàápàá ìkẹ́ tí ọlọ́run sọ náà ayé àyàtọ̀ sí gbogbo òkè ìdìjà kúndùn ní ọdún nígbà táwọn ọmọ ogun kèfèrí wá bá yín nínú ṣékímọ̀ ayà ẹni pé àwọn ni wọ́n wá nígbà àwọn kèfèrí ó nà wí kiri ni pé ànábì ló digun olódigun òun ni òun mọ nǹkan ní ìlú kó wá jagun láyé lọ sallallahu alaihi wasallam ogun náà ló wá jà láyé tó fi mọ́kàlẹ̀ torí tó ṣẹlẹ̀ yìí

pé àtẹ̀lọ́ sí ni ti bá dùn yìí náà ẹ̀bá ń kálé náà. ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ rántí ìbẹ̀rẹ̀ ọlọ́run lórí yín nígbà tí àwọn ọmọ ogun kan dé bá yín àwa sì rán agbẹ́gùn sí wọn àti àwọn ọmọ ogun tí ẹ kò rí. ìtàn méjì lọ́lọ́run ti jà ń bí ọlọ́run atẹ́gùn wàjò ní wọ́n dà láńkàwà àtàwọn ọmọ ogun àwọn èèyàn wọ́n rí atẹ́gùn àti kèfèrí àtàwọn ọmọ inú ní ogun ní mẹ̀dínà wọ́n jẹ orí atẹ́gùn yìí wọ́n jẹ orí ẹnu pé àwọn tọ́lọ́run látẹ́gùn yìí sí látẹ́gùn sí létí atẹ́gùn yẹn òun gan tó lọ́tọ̀ atẹ́gùn ó lè já èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́ yàtọ̀ sí kó gbé èèyàn sọnù ó lè fàyà yẹ́lẹ́yẹ́lẹ́ wàjùnú dà láǹkà rọ́hà àpamọ́ ogun tẹ́rẹ̀ rí pọ̀ ogun lànàbí wájà láyé bẹ́ẹ̀ tó wájà fún torí pé iṣẹ́ tí wọ́n rán ọmọ aráyé tako wọ́n tako tọ́lọ́run ṣùgbọ́n yìí táwọn ènìyàn wọ́n ẹ̀fẹ́sì pé kọ́lọ́n sọ̀kalẹ̀ kó mú dà lọ́wọ́ sí kó mú dà lọ́wọ́ sí àwọn kan náà lọ́wọ́ lò fún ọ̀sẹ̀ ní sọ àwọn àdéhùn kan sọ sí iye tí yọ nàìjíríà gbéra àwọn ọgbọ́n pé nàìjíríà ìrẹ́sẹ̀rẹ́sì ààrẹ yàtọ̀ fẹ́ pa tí ẹni sọ pé tírílíọ̀nù láì àwọn ọgbọ́n kalẹ̀ fẹ́ pa náà wọ́n pè sí àrí pé àìmọ̀ àwọn kan lè wá. wọ́n tún bá wọ́n kó sí fọ́tí kìí tẹ́yọ̀ kan kìí tẹ́ méjì type of um, different type of coffee a ní ti orí e, òkè a ní torí ilẹ̀ a ní inú omi a ní àwọn míì náà fọ́sìtì náà gbogbo wọn àbára àkọ́gbọ́n àwọn àti gbogbo wọn náà gbìmọ̀ kódà wọ́n gbé màá nílé lọ́fíìsì wọ́n gbé màá lọ́wọ́ nílé ìtọ̀ wọ́n gbé màá lọ́wọ́ torí pé àwọn kan lè wá kíláàsì kan ní ìsìn kiri já àtìkún ẹ̀dá àtúkà jùmúdún. ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ rántí ìbẹ̀rẹ̀ ọlọ́run lórí yín nígbà tí àwọn ọmọ ogun kan dé bá yín àwa sì ran atẹ́gùn sí wọn. àwọn tí wọ́n wá yìí ẹ̀sìn ni wọ́n fẹ́ rọ̀ mùsùlùmí tó mùsùlùmí òdodo máa ń gbọ́ ẹ̀sìn ni wọ́n fẹ́ rọ̀ làkọ́dí káàdà fún fírọ̀ tó lè láàyè ó sì wà fún hápánà ọ̀nà fírọ̀ tó lò fi tákù ọ̀tá ọlọ́run tó sì jọ́ta àti ẹ̀ náà èèyàn gbọ́dọ̀ jogún ẹ̀ lára ọ̀tún lò láti ọ̀tún lọ́wọ́ sàmùsàlà torí pé àwọn kan lè wá tó fẹ́ ọ̀nà ìmọ̀ ni wọ́n ti fẹ́ gbógun ìsìláàmù á a sọ pé ẹ̀ mímọ̀ ìmọ̀ òdodo ń bẹ lọ́dọ̀ tàwa sóyé ló fi jẹ́ pé gbogbo tọ́mìnìyàn bá ní láyé pátápátá inú súnà tànàbí súnà ọlọ́run tó jẹ́ tànàbí lọ́wọ́ ọ̀sọ́lá mi kéèyàn islamáìsì ẹ̀ ẹ̀ mọ̀ níbo lóhùn islamáìsísìn fáwọn èèyàn wí àwọn àdàní wọ́n pè bóòlù ìsìn ní òfin ní islamáìsì ayé ẹ̀ tí ó sì jẹ́ mùsùlùmí mò ń wo bí kò ní islamite ayé ẹ̀ àti gbogbo tó ní tọ́lọ̀ ń fún tí ó sì rè ní gẹ́gẹ́ bí mùsùlùmí kò jọra wọn wà láà tó islamite ayé ẹ̀ òun náà ni tábà òun kẹta islamite àwọn àti báwọn ti pariwo islamite islamitation ẹ sọ nǹkan yẹn tí mùsùlùmí fẹ́ islamite yẹn ẹ sọ di nǹkan tẹ́yìn náà ó sọ di ọ̀nà tẹ́yìn gbà sí náà káwá gbé sínú làákà ìjọba pé tí ó dàrú lápèjúwe èèyàn fẹ́ fẹ́bìnrin ọgbọ̀rọ̀ islamic yóò ṣe fẹ́bìnrin lọ́nà ìtọ́ kó tọrọ ẹ̀ kó so ìgbì sóyé ẹni tó sọ pé àwọn ògbàká islamic sọ bí wọ́n ṣe fẹ́ tẹ̀ ìwọ́ òkè mọ́lẹ̀ ọ̀nà àpèjúwe fún mi nínú islamization òun ni

ẹjẹ́ kó ní wọ́n máa yọ kó máa lọ islamization nìyẹn torí omi omi yọ sòròsòrò ní ààrẹ ẹjẹ́ kí títí ó dáa ní gbogbo omi kíbi tí wọ́n ti dìbò fún ìyà títí tí wọ́n ti dìbò fún ìyàn islamization nìyẹn ẹ̀sọ̀ tí kò tiẹ̀ tó jẹ́ gbogbo kíkọ lọ́hùn ṣẹ lórí ilẹ̀ pátápátá lọ́nà tó máa ráyọ́ gbàgbádùn oníjẹ islamization because wọn tí ìsọ̀pẹ́ nìkan ẹyẹ ẹ̀mú ọyá ẹ̀ẹ́dì kùdú ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn ìdúmọ́tálásí ẹlọ́fíìsì wọn àti sọ fẹ́ nìkan sí ìsinmi fún léèrè bí wọ́n ti ń ṣèjọba táwọn pé a ẹ̀mọ́ mọ́ wa síláàkì eléyìí gan láì kọ́rọ́ láti dín ìlọ́lọ́run pé ẹ̀dá wà lè ló ṣe á bí so nípasẹ̀ nípasẹ̀ ilé eléyìí ọlọ́run ọba sọ̀hánà ọ̀tá ó jẹ́ àmọ̀ wípé àwọn tá a gbógun ti ọ̀tún àbẹ́gbẹ́ àwọn ẹ̀yìn náà wọ́n tún gbógun tàwọn tó jùsẹ́ ọlọ́run jíṣẹ́ fún láyé wọ́n tún gbógun tì wọ́n ọlọ́run wá lọ́run rán atẹ́gùn tí ànábì sì jáde ní mọ́kà láì jẹ́ pé ogun kankan wáyé kódà àwọn tán pa lẹ́yìn ní wọ́n pọ̀ àwọn tán hàn léèmọ̀ ní wọ́n pọ̀ èdè tọ́lọ́run rán atẹ́gùn ní mọ́kà atẹ́gùn tọ́lọ́run sì rán yìí gbogbo àwọn àláyàǹsì tá a sọ yìí ní ẹ̀bá lọ ka súrátọ́lá àgbàdì pàápàá jùlọ tàfẹ́rù lélẹ̀ yìí kí wọ́n wá lọ fẹ́nu tààrí àti inú sírọ̀ history ogun yìí gangan nínú àkọsílẹ̀ tẹ́sídókù tó jẹ́ ti history wọ́n tún wáyé nínú ẹ̀ púpọ̀ èyí ṣe tó jẹ́ wípé irú ìgbésẹ̀ yẹn ò wáyé bí ìbá ti gbọ́ ọlọ́run fi ṣàdánwò fún gbogbo ẹ̀ tó bá gbọ́ bá gbọ́ tọ́lọ́run sọ wípé bí mo ti kọ́ láti ẹ̀kọ́ ọmọ sọ pé yá ayọ́ àlùdáṣẹ̀ látọ́lọ́ ń pè pé yá ayọ́ àlùdáṣẹ̀ wà nábì sallallahu alaihi wasallam kún fa áńdè dídé kọ́ máa ti lọ gbogbo ẹ̀tọ́ wá lóògùn ti ọ nínú kátẹ́gùn òjàm wẹ́lẹ̀wẹ́lẹ̀ nínú kí mọ̀ láfà òbí wọn kélékélé wọ́n sáàmù sọ̀rọ̀ lọ ọlọ́run òṣèlú ẹ̀jọ́ náà lọ́wọ́ rọ̀sùn rẹ̀ sọ́lọ́rọ̀ sọ́là ló kọ́kọ́ fi iná ló kọ́kọ́ fi ojú iná ogun mu tí ò tí ì ládàá nínú tí ò tí ì dídà àmọ́ tí wọ́n ń lérí léka tán lọ bẹ́ni tó kù fún ní bàbá sallallahu ta'ala sallam débi tí wọ́n sọ fún àbíkọ́ ìlú pé à bó bá jẹ́ pé tí ojú ọmọ tó bá ń pẹ́ yóò pọ̀ àáfọ̀ ọlọ́mọ mi nǹkan tó lógiri níbi tí àwọn kèkèrí fọ́kùn gbé mu dé àwọn òfin bàbá ànábì lọ́mọ míì tí ó jọmọ gidi àwọn èèyàn kà nábì sallallahu alaihi wa sallam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ pọ̀ mẹ́ ẹbá ń kàá fa sọ́nà nínú rí ha agbé àrùn atẹ́gùn sí wọn àwọn sì rán atẹ́gùn sí wọn àti àwọn ọmọ tí ó kò rí àwọn bá wọn ọ̀rọ̀ tó lẹ́nu sọ́tọ̀ àárín ọ̀rọ̀ ogun àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé kan tí wọ́n gbé tí wọ́n gbé iná ẹ̀rọ ìlú ànábì sallallahu alaihi bá dẹ̀ mẹ́gbàá sánà ولقد نصركم الله ببدر وأنتم أذلة يعني فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف بثلاثة آلاف من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ينبئكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم ìzọ́kàn ọ̀kọ̀rẹ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ mi lẹ́gbẹ̀ẹ́ kejì ogun bábírù ni o inú mi dùn pé ọlọ́run wá dákọ̀ ogun bábírù gan nínú ayé rẹ̀ tẹ́lọ̀ pé ọ̀tọ̀ ní ogun àzáàbù káàntọ̀ yìí ọ̀tọ̀ lógun bábírù ogun bábírù sí lógun àkọ́kọ́ tí wọ́n ti lé òkìtẹ́ ọlọ́run lóró tán tí ṣe ọgbọ́n ti jáde fún ẹ̀kára mọ́ balẹ̀ ṣé ẹran ọ̀sìn àti nákàlù ọ̀pẹ lòní ìlànà ìlú olówó tó láti rí epo láti rí góòlù wọn sọlẹ̀ gbogbo ẹ̀làjọ pẹ̀lú gbẹ́sẹ̀ lé mọ́ta ó yẹ kó tó wọ́n á wò pé àrùn ah, tá a dá lóró òyìn tẹ́nà ìjọba yóò mọ̀ wá bí tá a dá lóró òyìn àkànwò bẹ́ẹ̀ ni o lọ́wọ́ ìbá tẹ́sùn ìgbà yóò padà wá o ẹ̀jẹ̀ àlọ́ kà mọ́ni tó wà òṣùmí tó bá mi lẹ́nu tẹ́lẹ̀ àtẹ́ńtẹ́ ìṣèlú òṣùmí tó mọ̀ tí kàn ń lù kúwì kó máa bọ̀ torí ìwọ náà lè padà lọ kàwé ìtàn ló yẹ pé àsọdùn ni ẹ̀jẹ̀ àlọ́kàmọ́ ìyẹn ló bí ogun tí àtẹ̀tẹ̀ ka ọ̀rọ̀ ẹ̀yìn akàfẹ́ ka díẹ̀ níbẹ̀ ogun bá dùn ogun bá dúró ni wọ́n ti jagun yẹn tó fi jẹ́ ogun bá dùn the battle of bad gbogbo àwọn ọmọ ní ẹsẹ̀ tí wọ́n ń tó tèlè wọ́n ń kà nínú dájúdájú nítòótọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ ní ogun bádìrì nígbà tí ẹ̀yin wà láláì lágbára nítorí náà ẹ bẹ̀rù ọlọ́run kí ẹ lè máa dúpẹ́ rọ̀kúrú dátọ́lọ̀ sọ́là kò pláàn ogun bádìrì bí wọ́n ti kọ́ jùlọ níbi ogun àzáàbù yìí bẹ́ẹ̀ ni wọ́n ti pèrè àwọn ìjọ ogun bádìrì ẹ̀mọ́jà fẹ́ arákùnrin ẹlẹ́wọ̀ tó rà gbọ́ fún wọn ti gbà sínú nìyà ẹ̀tẹ̀síwájú nígbà tí fun sọ fún àwọn onígbàgbọ́ pé ǹjẹ́ kò tó yín pé kí olúwa yín ṣe ìrànlọ́wọ́ fún yín pẹ̀lú ẹgbẹ̀ẹ́dógún nínú màláíkà tí a egbe ẹgbẹ̀ẹ́dógún thousand thousand indian to one thousand wọn pe wọn 313 ní no 1000 ni wọ́n kọ́kọ́ ń lọ kí mùnáfíkì kan tó kó ọba 300 padà ó wá kó 700 àbí 700 ó lé díẹ̀ ní ogun bá dé àwọn alọ ń fèsì àwọn 3000 àwọn kìkìrí tí wọ́n bọ̀ láti mọ́ka sùhánàlá mú bọ̀ àkọ́yọ̀ àwọn tó jagun àzáàbì àwọn tánwá approximately now bẹ́ẹ̀ bí ẹ bá ṣe sùúrù tí ẹ sì bẹ̀rù ọlọ́run tí wọ́n bá sì wà bá yín lójijì olúwa yóò ṣe ìrànlọ́wọ́ fún yín pẹ̀lú ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n nínú àwọn màláìka apanirun this is not the the commentary o tẹ ẹ bá dúró tẹ ẹ bọ́lọ̀ ń dúró tẹ ẹ fún máa tún fún yín ní òun ìfún wa sọ máa ní wọn tí wọ́n máa jẹ́ apanirun tí ó wà jẹ́ bí ẹgbẹ̀rún márùn-ún five thousand ẹsẹ̀ síwájú. ọlọ́run kò ṣe é lásán bí kò ṣe kí ó lè jẹ́ ìró ayọ̀ fún yín àti kí ọkàn yín lè bá a balẹ̀ nípa rẹ̀. ẹ pé mo sọ kankan níbi ìdánilẹ́kọ̀ọ́ wa yìí pé nígbà tá à ń kọjọ fún ogun àdá wọ́n gbọ́ pé àwọn gafan àwọn yahoo àwọn kòrèyè àwọn ti báyìí àwọn ti báyìí ogun ti kóra jọ ta ló wá kù nínú olórí ilẹ̀ lórí kèké gbogbo kèké ló bẹ́ẹ̀ jà lẹ́yìn lógun yìí ọlọ́run ní ọ̀bá làgbàdì pẹ̀lú ìhànà jẹ́rọ ìró yẹn gan táwọn mìíràn ń bọ́ ẹ̀mí ti fẹ́ bọ́ lára wọn irú ẹ̀ náà lélẹ̀ ọlọ́run ní níta torí ẹ̀ sílé ìlú pé ìtàkùn iná kò lo òkun ọkàn yóò lè balẹ̀ pé ọlọ́run bẹ̀ sí lóyí ọlọ́run níta ló ń tẹ́kọ̀ọ́ kan balẹ̀ sí wa gbogbo wa láyé wa sáà lóyún náà lórílẹ̀-èdè wa àti lọ́dọ̀ ẹ̀nì kọ̀ọ̀kan wa níta ló ń tẹ́kọ̀ọ́ kan balẹ̀ sí wa because eh, ẹni tó gbógun yóò nílé gbógun jẹ nígbà tó yẹ débi pé ìyẹn bá rẹ̀ ẹni tó lọ torí bọ wàhálà kan pé wọ́n máa sọ fóònù para wọn tó ń bá tẹ̀ fúdú wàhálà wọ́n mọ̀ fóònù kò láyé ni wọ́n máa sọ lẹ́nu fóònù para ẹlòmíì náà mọ̀ sọ̀rọ̀ ó lọ torí bọ wàhálà torí kó fẹ́ kò láyé nígbà tó kàn balẹ̀ ìfọ̀kànbalẹ̀ mọ́tìláàbù nàbí nǹkan kan tó tóbi inú ìgbésà yọ mi yẹn ọlọ́run ní ìgbésà tó máa nínú olùgbò àti kí ni kọ́rọ̀ kan yóò lè balẹ̀ náà. kò sí ìrànlọ́wọ́ láti ibi kankan. ọmọ náà sọ̀rọ̀

tó kànrin mápá ni àwọn sọ̀rọ̀ àti sọ̀rọ̀ kànrin mápá èèyàn ni wọ́n ẹ̀mí kan náà ní kétekéte kan bá bọ́ dúdú kan ọ̀dà ọ̀dà sọ́rọ̀kùlà àlàfà ní bẹ̀rẹ̀ nígbà tọ́rọ̀ tọ́lọ̀ sọ pé wọ́n fún ilé ìrò ogun ọkàn yíkọ̀ nítorí pé èèyàn náà ni wọ́n tí a fún wọn ní ìròyìn pé àwọn kan náà ẹni tẹ̀lé ti bí ìgbà tá à ń ta fún ẹ̀lẹ́ mọ́ nígbà tó fẹ́ sí ìfẹ́fà fẹ́ lọ tẹ̀lé sóko báyìí. Wọn yóò máa takọ̀ <laughs> nípa òtítọ́ lẹ́yìn ìgbà tí ó ti hàn fún wọn. Ó dà gẹ́gẹ́ bí ẹni pé à ń dà wọ́n lọ bá ikú bẹ́ẹ̀ sí wọ́n rí. Nígbà tá a fún wọn ní ìrò pé a lòdì torí àwọn àti àjọkù kò ni. Ogun bá dé rè wọ́n gbèdìde ni wọ́n bọ̀ àwọn àdínà lábàáfẹ́ ìgbé òbírí kóyá ẹmà gbé wa lórí tẹ́lú ṣe máa rínà ogun àzá wọ́n gbé ìdíje wọ́n gbé bọ̀ ámàdínà lọ́bàáfẹ́ ìgbìyànà lọ́yá ẹmà gbé wa lọ́rùn ẹmà gbé wa lórí èyàn pàdé wọn náà nù nígbà tí ò sí nǹkan tó yíwọ́ sáwọ̀ lórí ilẹ̀ náà bá gbọ́ budé bẹ̀bá gbé sáré wọn mọ̀ pé ààyè lè gbéra yìí síbẹ̀ fún fàyẹ̀yọ̀ fún tìlé lórí dandan ni kí ìwọ̀n fèsì ògùn yẹn torí di eléyìí àánú ọlọ́run lè léyìn ká nǹkan yóò tẹ́wájú gbogbo ọ̀nà tí mo tó gún ní ìgbàgbá physical confrontation lélẹ̀ gbogbo ọ̀nà tí máa ń wá gbà wá bí ẹja gbógun tì wọ́n kí wọ́n fi mọ̀ ìjàyàn lógun kí wọ́n fi kò jàyàn lógun kí wọ́n fọlá jani lógun kí wọ́n fàtẹ̀ jani lógun ọlọ́run dákun mọ́tàbá mọ́tàbá wọ́n jẹ́ gbogbo àjẹrí wọn gbogbo àjẹrí wọn ìhàkìlá òlàwàlà kúwọ̀tà ìlàlìlà tó pé àwọn tí wọ́n jagun àwọn mọ́mìnì tí wọ́n jagun táǹkà ọ̀rọ̀ ọ̀nà ayáyà ọlọ́run jẹ́ ká mọ̀ wípé wọ́n lẹ ní màkíríà àmọ́ kàn ní ó fèsì torí nígbẹ̀ka níbẹ̀rẹ̀ ayàpọ̀ yìí nígbàtẹ̀ wà ní àdínlà ẹ̀bá ń kọ́mọ̀ yẹn kà ولقد نصركم الله ببدر وأنتم أذلة Ọlọ́run ràn ìlọ́wọ́ lógun bá dìrì wà á ń tún ọlọ́run ràn ìlọ́wọ́ bá wà á ń tún ẹ̀ náà ni wá títí ní, táyọ̀ nípa material. ọ̀pọ̀lọpọ̀ ń dáhùn omi tó rí ìjọba ta wà náà ìrìnà tó kún bọ̀n fún ẹ gbọ́ mi ìjọba tó lówó lórí ìdìbìdì owó ó ń ra tó kún bọ̀n àwọn tí wọ́n ń ṣe tuntun tẹ̀lẹ́wà gbogbo lẹ́wà dojú ojú owó nìkan èyí tẹ̀ ń ra tó kún bọ̀n lọ́dọ̀ àwọn tí ń ṣe nǹkan ogun àwa tá a jẹ́ ń rìn ní iṣẹ́ àwọn ìdúnà tààlà àti gbogbo àwa tá à ń bẹ láyé láfíríkà yìí sóyè àdínlà àǹtẹ́lẹ́yìn torí alẹ́ alẹ́ àmọ́ wọ́n mi ní òdodo kó má lẹ̀ láti tọ́ka kìkì sí lọ inú bàbá tó pé àwa ní nǹkan ogun kan tí ó bá yé òun yìí òun sì lè lè táyọ̀ kankan òun náà làjọ wọn dàbí sí lọ tí ó pé tí nìra bá dé a máa ń wí lórí sọ̀lá sọ̀rọ̀ yẹn àbí sọ̀lá sọ̀rọ̀ náà fìlà táǹpẹ̀ ní àlẹ́ àdúgbò olóòtú fẹ́ nìkan ń kàn ń pílè ní ìgbé jẹ́ kí n fi ẹ̀sílẹ̀ àlẹ́kùnú tí ó máa ti jẹ́ àlẹ́kùnú tù gan wọ̀láàyè àgbélẹ̀kọ̀ ọ̀tà tó ga àgbájọ kan wà ní rada tètè ti dín àbí sí lọ́n yálà ìyá kéré ní sọ̀láàtù ọ̀ràn yẹn àbí sọ̀láàtù náà ìlà àbí rọmọdán àbí kìí tẹ̀lé rọmọdán lọ́gọ́dọ̀ àbí lọ́sàn pé àlọ́ ọgbọ́n àyínzà ìsìlámù àlùmí táǹtẹ̀ ní wọn bẹ́ẹ̀ wà àdílẹ̀ ṣíríkà wà lùfìkì alìkùnú tùtàǹwì tí ẹ̀ bá bá débi pé ọlọ́run dúó tì mí tí ẹ̀ bá ti lọ́wọ́ dúó tì mí ràn mí lọ́wọ́ tì mí lẹ́yìn bá mi ṣẹ́gun làhàwọ́lẹ̀ wà lákọ́tẹ̀ làdìlá gbogbo tàbí ọlọ́wọ́ ọlọ́run máa lé kàbíyì ẹni tí mo mọ̀ nínú àtẹ́sí mọ̀ nínú wọn àfikún tó ń ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá darí wípé àwọn ọmọ òun èso táwọn ọmọ torí ó ti ń generalize níṣù pé mo gbogbo ọ̀tá lé ọ lọ́wọ́ àti kó dájú pé ìyàwó ẹ̀kì sọ̀tẹ́ ni o torí pé nígbà tánábì Nuhu alayhi salam anábì Nuhu alayhi salam tọ́lọ̀ ń payé lọ́gbà tiẹ̀ ọmọ anábì Nuhu parẹ́ o kánà bí lójú lọ ọlọ́run pé bóòlù òní para ilé òmìnire ọmọ tí mo para èyàn sára ilé ọkàn jáde bára tí ẹ̀ bá dúró tọ́ tí ń kí àlùkò èyí tó lọ́pọ̀ èyí láàmú pọ̀ àwọn náà fi máa ti sòrò máa ti sòrò àwọn ọlọ́run alliance àwọn àwọn croatia àtàwọn tá gbogbo wọn wá kójọ wọn wá kójọ wọn sì dé kó tó di pé wọn dé mọ̀dínà òun ni asọpẹ́ òṣìṣẹ́ ọlọ́run ti gbà mọ̀nà wọn sọ pé ẹnìkan ti dámọ̀nà nínú àwọn tàbí ẹja abẹ́ fòtò ìwé wọn ìrú ẹ̀rí kódà wọn ní ẹ̀sìlẹ̀ǹtì ẹ̀ àkọ́kọ́ ẹ̀sìlẹ̀ǹtì ẹ̀ náà nù ẹni tó mú wá kéde aláwọ̀ funfun sàábẹ́ni tó gbà sílámù láti Ethiopia Salman ọmọ Paris, Salman al-Paris sí ìran Paris, òun ni ó ń mú mọ̀rìn wá, òjíṣẹ́ ọlọ́run ti gbà wọlé, ìjẹ́ ká ṣe tí èèyàn wá tó dá lábàáyé. Nígbà táwọn ọmọ ogun kèfèrí náà dé Mọ̀dínà, ó bá wọn lábàájá. Wọ́n ní gbogbo wọn ti rí ilé yìí. Àwọn náà rẹ̀ sílẹ̀ sí rẹ̀ rí. Wọ́n fi wá wà ní òdìkejì tí wọ́n sì rí wọn rí Mọ̀dínà wọ̀ ìbá kéèsè gbogbo mọ̀dínà kárakáta ni wọ́n fẹ́ kéré ẹ̀ síbi tí ẹwọ́n rò wípé wọ́n lè gbà wọlé àwọn ibìkan wà tí agbára tí wọ́n náà wò ká láti gbà wọlé torí ọmọ ogun bẹ̀ náà lè àwọn ibìkan wà táwọn yahoo mọ̀dínà náà wà wọ́n sọ pé àwa ọmọ lè gbà bí wọlé o kódà bá àti Islam àwòdà àbòwò yìí àwọn kan padà jàmbá bọ̀ síbẹ̀síbẹ̀ náà ìyẹn bá wọn lẹ́jà kùú àwọn akáwọ́gbéra àwọn apàgọ́ wọn tàtẹ́yìn kálukú wọra wọn nínú kòtò tí wọ́n gbẹ́ ní kándákì yìí kòtò tí wọ́n gbẹ́ yẹn ọ̀rọ̀ sí ìsọ̀rọ̀ sọ́là wọ́n jọ sí sí àtìlágùn ni o ààrẹ gbogbo ayé láyé àti lọ́jọ́ gbogbo àkìyàmọ́ ẹ̀kọ́ tá a rí kọ́lọ́rọ̀ sọ́là ọ̀gá tó wà lò àlejò dídì kí bá dùkú láyé ó bá màrán ó tẹ̀lé màrán nínú màrán yẹn ní ojú tẹ̀lé màrán bí ìtàhásùn nínú àdúgbò bí màrán amkar nínú àtibáàdì kí n tó bá rọrùn láti fi kọjí ọ̀tá tó fẹ́ jarí lógun tó sì dẹ́sìn mu àní kéèfì yẹn náà òun jẹ́ ọlọ́wọ́ tí ìsìn kankan tí tó fi kó láyé tí ò bẹ́sùn mú láti fi kọjí ọ̀tá

ojú sọ lọ́hùn kó bẹ lọ́hùn ó sì gba àmàrà tó dáa àwọn tí wọ́n sì ń fún onímọ̀ràn wọn fún onímọ̀ràn kí mọ̀ràn ó sàmúlò ẹ̀ kódà nínú ogun bágẹ́rì ká sọ yẹn tàbí kan ní òdìsẹ́ ọlọ́run ibi tá a dúró sí yìí òdìsẹ́ ọlọ́run ló kọ́kọ́ dé bágẹ́rì nígbà tó ti dọ́ pé wọ́n bọ̀ láti mọ́kà ṣé màkìdà ni amhara ṣé ètò ogun láti dúró síbí àmúwàhùn àbí ọlọ́run ló ní ká dúró síbẹ̀ torí mọ̀ ọlọ́run ránṣẹ́ sànàbì sallallahu alaihi wasallam òní tí ọlọ́run ní kìí ṣe wáyù òun yí pé ká dúró síbí ni ó lé mi nímọ̀ràn òbí sí ọlọ́run ẹ̀já fi bí ilẹ̀ ẹ̀já lọ dúró síbẹ̀ wọn kí ló omi kan tí ń bá dé nìyí náà lómi wa ló tá a bá jagun sí ìnira dójú ẹ̀ àá ní bùkátà tó rí o ẹja fi omi tẹ́yìn wa kalọ̀ jagun lọ́wọ́ àwọn òní ní atẹ́sítọ́bi àwọn ní atẹ́sítọ́bi fàtọ̀ wọ́bà ọ̀rọ̀ tó yìí lọ́sọ̀ lọ́dọ̀ ta àkọsílà òdìtẹ́ ọlọ́run ní ọ̀rọ̀ ni mo gbàgbé orúkọ sàárì yẹn ọ̀rọ̀ ló ní báwọn ní àtọ̀ ìfẹ́ ní ìyàwó àtijọ́ ní ẹ̀sìn náà